Oh. أشرف الأنبياء سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه أجمعين آمين أتونكي بوبو يولبوا ويبي أكو جمعة a kú dédé àsìkò yìí ẹ káàbọ̀ sórí ètò orí ètò tí a pè ní àlefik fìdíìnì ní orí one zero one point one parrot fm lókè bèbí nílùú ògbómọ̀ṣọ́ ọ̀làdùnní bello òní orúkọ mi Ah, mo ti ń bẹ nínú yàrá ìgbóhùnsáfẹ́ pẹ̀lú ah, Sheikh Dr. Sharafdin Gbadebo Ọ̀rọ̀jì tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Alimadina Center ẹ̀sánú ajé Ògbómọ̀ṣọ́ kó tó rí pé ẹ̀ máa pè wọlé ẹ jẹ́ kí n fi ìbéèrè yìí kí n fi ṣíde ah, Sheikh tí olùpẹ̀rún tí ó bá ń pẹ̀rún lọ́wọ́ ǹjẹ́ ó tọ́ fún mùsùlùmí láti máa ṣe bẹ́ẹ̀ láti tó máa sọ ọ̀rọ̀ kan àbí kejì nígbà tí olùpẹ̀rún tó bá ń pẹ̀rún lọ́wọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé nígbà tí olùpẹ̀rún àbí ẹni tó bá ń ṣe ìkọ́ ọmọ nígbà tí ó bá ń ṣe ìkọ́ ọmọ tí wọ́n bá débi hayya ala ṣé nígbà tí wọ́n bá débi ashadu anna muhammadu rasulullah ǹjẹ́ ọ̀tọ̀ kámọ́ sọ pé sallallahu alayhi wa sallam àbí ashhadu anna muhammad rasulullah oná làwa náà wì nígbà tí olùpẹ̀rún abẹ́ni tó bá ṣe ìkọ́mà tó bá bá ìkọ́mà bírun pípé tó bá bá dé àyè yìí bismillah. alhamdulillah wassalatu wassalamu ala rasulillah muhammad ibn abdillah wa ala alihi wa sahbihi wa man wala wa ba'd assalamu alaykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa ní ìgbà tí wọ́n ń pèpè fún sọlẹ́ kò tọ́ kí mùsùlùmí ó máa gbọ́ kó sì máa dáhùn ó tilẹ̀ jẹ́ pé kò sí nínú òfin ṣẹ̀ríà pípẹ́ ńgbà tí wọ́n máa ń pèpè fún sọlẹ́ ẹ gbọ́dọ̀ tún sọ̀rọ̀ mi mà nítorí pé ìpèpè fún sọlẹ́ kìí ṣe kíkẹ́ alukur'an ọlọ́run ọba ẹlẹ́dàá wa ó ní ẹ̀yẹ́dà kórè alukur'an fastami'u lahu wa ansitu la'allakum turhamun tẹ́bá ń kí alukur'an tẹ́tẹ́ tí ẹ máa gbọ́ kẹ́sì dákẹ́ kẹ́ lè bá àjẹni tọ́lọ́run ọ̀kẹ́ eléyìí ó jẹ́ ti alukur'an yàtọ̀ sí tó máa ń pèpè fún sọ́lá á dáhùn ṣùgbọ́n òfin kan ò sí tó ní ká má sọ̀rọ̀ ṣùgbọ́n báwo ló ṣe lè rọ̀ wá lọ́rùn ká máa dáhùn ká sì tún máa sọ̀rọ̀ ó kù kàn kálukú wo bìrà rẹ̀ léèrè torí ẹ̀ lápá kan nínú àwọn olùmọ̀ náà fi sọ pé ètò dáa jù náà ni pé ńgbà tó máa ń pèpè fún sọlá ti lọ́wọ́ yẹn ká gbìyànjú láti rí i pé àmọ́ sọ̀rọ̀ nítorí pé má ja'ala Allahu li rajulin min qalbayni fi jawfihi ọlọ́run ọba kò fi ọkàn méjì sẹ́nìkan nígbà àyà nínú àwọn èèyàn kí n máa sọ̀rọ̀ kí n máa gbọ́rọ̀ kí n sì máa dáhùn lákòókò kan náà ó lè má fẹ́ rọrùn fọ́pọ̀lọpọ̀ ṣùgbọ́n ṣá o tọrọ tá à ń sọ tí ò bá mú wa lè dáhùn lásìkò tí wọ́n pèpè fún sọ̀láàtì lọ́wọ́ ká mọ̀ pé gbèsè àti dáhùn ọwọ́ àlọ́run wa eléyìí tá a sì sàn ní ìbámu pẹ̀lú tẹ̀lé lánàá nàbọ̀ Muhammad sallallahu alayhi wa sallam torí kò sófin kan tó sọ yìí pé tí bá ti pèpè fún sọ̀láàtì tí ìwọ ò láǹfààní láti dáhùn nígbà tí wọ́n pèpè fún sọ̀láàtì lọ́wọ́ yẹn ò ní san gbólọ̀ náà padà lẹ́yìn ìgbà tí wọ́n bá pè tán ìdí nìyí tá a fi sọ pé gbèsè àti dáhùn nísìnyí bẹ lọ́rùn ẹni tí kò bá láǹfààní àti dáhùn nígbà tí wọ́n pè lọ́wọ́ wáyé o tó máa ń pèpè fún sọ̀láàtì lọ́wọ́ tí olùpèpè wa sọ pé ashhadu anna muhammadar rasulullah òfin ọlọ́wọ́n bá ní pé ẹni tí ń pèpè fún sọ̀láàtì irun tí ń sọ gangan gangan làwa náà máa sọ àní sọ nǹkan míì tó yàtọ̀ sí tiẹ̀ tí ń mú jáde àyàfi tó bá dórí hayya ala tan òun náà ni hayya ala salah àti hayya ala falah níbẹ̀ yẹn wọ́n máa sọ pé la hawla wala quwwata illa billah kódà tó bá sọ pé as-salatu khayrun minan nawm àwa náà sọ pé as-salatu khayrun minan nawm tó bá dórí ashhadu anna muhammadan rasulullah àti pé ashhadu anna muhammadan rasulullah làwọn náà sọ. ìbéèrè wa já sí pé wọ́n ti dárúkọ anabi wa sallallahu alayhi wa sallam sáwà sí sallallahu alayhi wa sallam nígbà tá a gbọ́ kí wọ́n dákọ rẹ̀ tẹ̀lifà nàbì náà ló sọ pé albakhilu man dhukirtu indahu falam yusalli alayhi ojúlówó ahun lẹ́ni yóò wù tí wọ́n dárúkọ mi lọ́dọ̀ rẹ̀ tọ́wọ́ kọ̀ láti fún mi bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ló rí ṣùgbọ́n láyé yìí kò rí bẹ́ẹ̀ láyé yìí ànábì yìí náà lọ kọ́ wa ní gbólóhùn pàtó tó fi dáhùn pé irú tẹ́ni tí ń pèpè fún sọ láti wí níwọ náà wí lọ́ba tán òbúkátà kọ sọ pé sallallahu alayhi wa sallam bíi kó o sọ irú tẹ́ni tí ń pèpè fún sọ láti wí àmọ́ tó bá pè ìkọ́ ọmọ ni wọ́n bá ń ṣe ìyapa wà láàrin àwọn olùmọ̀ọ́ nípa pé ǹjẹ́ tá a máa ń ṣe kọ́ mà sáàtì ẹ̀ wí nǹkan kan àbá àní wí nǹkan kan. apá kan nínú àwọn olùmọ̀ wọ́n sọ pé àní wí nǹkan kan nítorí pé ẹ̀kọ́ mà wọn ò mú ẹ̀gbà wá tó múnádóko fẹsẹ̀ rinlẹ̀ wá lórí pé ká máa dẹ́ni tí máa ń ṣe lóhùn bá ní ti ṣe ń dá ẹni tí ń pèpè fún sọ̀láàtì lóhùn. nígbà tí àwọn apá kejì sì rí i pé àti kọ́mà àti ìpèpè fún sọ̀láàtì tẹ̀gbọ́n tàbúrò ni wọn irú bá ti ṣe ń dá ẹni tí ń pèpè fún sọ̀láàtì lóhùn bẹ́ẹ̀ náà láà dá ẹni tí ń ṣe ìkámà lóhùn lábẹ́ bẹ́ẹ̀ ẹni tó bá ní á dá òní ìkámà lóhùn gẹ́gẹ́ bá ti ṣe ń dá ẹni tí ń pèpè fún sọ̀láàtì lóhùn tàbá débi ashadu anna muhammadu rasulullah wọn náà sọ pé ashadu anna muhammadu rasulullah lọ́dọ̀ àwọn olùmọ̀tán sì sọ pé àní wí nǹkan kan eléyìí táwa sàlẹ̀ sáà tá a bá débi ashhadu anna muhammadar rasulullah àtẹni tí ń sì kọ́ ọmọ bá débẹ̀ ìwọ kan sọ pé sallallahu alayhi wa sallam nítorí kí wọ́n dárúkọ anabi muhammad sallallahu alayhi wa sallam naam. jazakumullahu khairan àti dé ìkórìtà tí ẹ ti máa láǹfààní láti máa pè wọlé béèrè ìbéèrè kan àbí ìkejì fún àǹfààní àwọn tí wọ́n ń bẹ ní ọ̀nà tó jìn réré láwọn ilẹ̀ òkèèrè nọ́mbà tí ẹ máa pè wọlé sí rèé plus two three four eight zero eight three two nine three eight nine six plus two three four eight zero eight three two nine three eight nine six fún àwọn tí a ń bẹ ní àrọ́wọ́tó nítòsí oh nine o oh five one six four five four three eight o oh nine o oh fifty one sixty four fifty four thirty eight. hello aleykum salaam wa rahmatulah. mo kí àwọn dókítà àwọn ọjọ́ wọn pé fún ọsẹ. ẹ ṣe kí ni ìbéèrè yín. imam nore nsàlù láti kú sẹ́yìn. kí ni ìbéèrè yín o. ìbéèrè mi tí wọ́n bí àwọn dókítà wa léèrè ni pé sá tí wọ́n bá ṣe rìkọ́dì ẹ̀rùn pípé hmm. sórí à ń ṣe bẹ́ẹ̀ wá máa ń fẹ́ kó fi sẹ́nu microphone hmm. tó fi ń pè òun hmm. tí wọ́n bá ṣe rí àwọn àkókò sáà ẹ̀ẹ́dẹ̀kejì lẹ́fà ìjẹ́ wà ní ìṣíwájú ọlọ́run tó yẹ pé àwọn afáwa kan lọ tó yẹ pé tí àwọn ẹran bá dìjọ wọn ni wọn jẹ ká mọ̀ pé wọ́n ń gbọ́n tí ẹran ń sọ sí ni sẹ̀rí àkọsí pé láti fi àwọn ọlọ́dẹ bẹ́ẹ̀ kí o ti máa gbọ́ gbogbo nǹkan tí dábàá ń sọ. sọ àti gbọ́ iye. alhamdulilayi àkókò tí àkókò sọ láti tó bá tó ẹ̀yẹ ká lẹ́ni tó máa pèpè fún un nítorí pé ẹni tí ó máa pèpè fún ọlá ńlá ń bẹ tọ́lọ́run ó ṣe fún ẹ̀san eléyìí tó ga ó sì ń bẹ tọ́lọ́run ọbọ̀ fún tó bá di lọ́la gbẹ̀ndà kìyàmà nítorí pé almu'adhdhinuna atwalu an-nasi a'naqan yawma al-qiyama àwọn ẹni tí ń pèpè fún sọlá àwọn ọlọ́run wọn gùn jù ní ti dáadáa tó bá di jọ́ gbẹ̀ndà kìyàmà torí ẹ̀ àwa náà ń fẹ́ láti ní àwọn ẹni tí wọ́n nírú ọlá láì láàrin wa tó bá di lọ́la gbẹ̀ndẹ̀l kìyàmà ó yẹ ká ní nínú wa ẹni tí wọ́n máa pèpè fún sọ́lá. bákan náà ìpèpè fún sọ́lá ti pàtàkì ó sì ga lọ́lá débi pé Umar ibn al-Khattab radiyallahu anhu ó ní lawla al-khilafatu lakuntu tí wọ́n bá sí jíjẹ́ olórí gbogbogbò tí wọ́n jẹ́ tí mo sì jẹ́ àròlé fànàbì sallallahu alaihi wasallam nínú àkóso gbogbo ètò ìjọba èmi gan-an ńṣe ni ǹbá jẹ́ ẹni tí wọ́n pèpè fún sọ̀dà torí ẹ̀ nínú wa ó yẹ ká ara àwọn ẹni tí wọ́n lóhùn tá lè pèpè fún sọ̀dà tásìkò bá tó kì í wá sí pé kásìkò sọ̀dà tó tó ká wá gbé ánsẹ̀ tiwa tó ní gbólóhùn ìpèpè fún sọ̀dà tì nínú ká gbé sẹ́nu ẹ̀rọ ìmọ̀ǹbúgbẹ̀mù kọ́ wá jẹ́ pé ńlá àmọ́ gbọ́ nítorí tá a bá ṣe bẹ́ẹ̀ àsọ̀rọ̀ àwa ní ládánù àfẹ́ láti nípìn nínú oore eléyìí tọ́lọ́ wọn bá máa ń ṣe fẹ́ni tí bá ń pèpè fún sọ́lá ẹ rí nínú àdéhìí mi anábì sallallahu alayhi wa sallam ó ní kò sí nǹkan kan tí ó gbóhùn ẹni tí ń pèpè fún sọ́lá kò bá jẹ́ èèyàn kò bá jálẹ̀jànù kò bá jẹ́ nǹkan bọ́rọ̀ gidi àyàfi kí gbogbo wọn wọ́n jẹ́rìí gbè fún tó bá di lọ́la gbẹ̀ndẹ̀ al báwo la ṣe wá fẹ́ fi ládàá yìí ráàlì táwa gbàǹsẹ̀ tàbí rédíò kan sẹ́nu ẹ̀rọ ìmọ̀ǹbùgbẹ́mù tí wọ́n á jẹ́ pé ńlá fi ń sọ páńpépè fún sọ́lá ọ̀dájú pàǹ tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ wọ́n ń ṣeré lásán ni tó bá sì jẹ́ pé bẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa ṣe ẹ gbé sí di bí wọ́n ṣe ń ṣe sọ̀láàtì náà ní Kaaba ẹ gbé sí inú tẹlifíṣàn yìí mọ́ṣáláṣí nù kẹ́yìn ojókòó kalẹ̀ kélé yóò túmọ̀ sí pẹ́ǹtì ṣe sọ̀lá eléyìí ẹ̀sìn Islam wọn kì í ṣe eléré rárá wọ́n máa ṣe ní pàápàá gidi ni kí ni tó wú yín lórí nínú bí wọ́n ṣe ń pèpè fún sọ́láàt eléyìí tó wà nínú ansẹ̀tì yín tá a lè rọ́mọ tó lè pèpè jù bẹ́ẹ̀ lọ láàrin wa àwọn ọmọ tiwa náà wọn ò já kúrì tẹ̀ ń kọ́ ọmọ ní kí ó tọ́ da tọ́mọ sì jẹ́ ẹni tó ṣe pé ọgbẹ̀kọ́ dáadáa àwọn gan-an wọ́n máa pè jù bí wọ́n ṣe ń pè nínú ìtọ́wà nínú ansẹ̀tì yín ẹ̀ lọ eléyìí tó túmọ̀ sí pé àwọn bàbá kan tó ti darúgbó àwọn ẹ̀gbọ́n kan tí ọmọ kí ó pè dáadáa tó bá yẹ pé àwọn ní bá ń pèpè fún sọláàtì ládùúgbò tiyín ẹ̀yẹ kí wọ́n wá fún tírénìn kí wọ́n fi máa bò láti máa pèpè fún sọláà torí ẹlòmíì tó bá lóun pèpè fún sọláà kò ní jọ pé nǹkan ń hu lásán ni ẹ̀ka wọn ọba ti dá kí wọ́n ní wọ́n pè tánu hmm. eléyìí fẹsẹ̀ ṣeré lásán ni nítéèyàn bá máa ń parẹ́ kó jókòó lẹ́gbẹ̀ẹ́ kan eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ ń bẹ̀ hmm. wọ́n á ní sáà lè sin lọ́n débi pé ká máa gbóhùn ẹyẹ ká máa gbóhùn ẹranko hmm. so àkọ́kọ́ eléyìí ò sí nínú tí mùsùlùmí tó ṣe pé ń lépa kò sì sínú tí mùsùlùmí tó ń nàgà pé kóun ó rí àbí kọ́ wọn tẹ̀ nítorí pé èèyàn ń gbóhùn ẹranko èèyàn ń gbóhùn ẹyẹ oko gbogbo eléyìí ò sí nínú àmì pé ọjọ́ ni ti ń sin lọ kò sì sí nínú àmì pé ọjọ́ wàlíì ọlọ wàlíì ìbáwò nítorí pé ta ni wàlíì gan ọlọ́run ọba ẹlẹ́dàá fúnra ara rẹ̀ òun náà ló túmọ̀ rẹ̀ fún wa àlùwàlí gbólóhùn lárúbáwá ni ìtumọ̀ rẹ̀ lédè yorùbá àlùwàlí ẹni allah ẹni ẹni ẹni wàlí torí àwọn sì máa ń sọ pé waliyullah ẹni allah gẹ́gẹ́ bí ẹni allah bó ti ṣe lé wa bẹ́ẹ̀ náà lẹ́ni àṣetán náà lé wa wọ́n máa ń pè àwọn ní wàlíyù ṣetán ẹni àṣetán ó bani lọ́kàn jẹ́ púpọ̀ láwọn àwùjọ tí wàá ń bí ẹnìkan sọ pé mò ń sin lọ́n mo ti sin lọ́n débi pé mo di wàlí wàlí tó sọ pé ọlọ́run tiẹ̀ ti mú ẹ̀sìn kó fún mi ọlọ́run mẹ́sìn kó fún láì tí kò níjọ́ dájú òun náà ní pórí rẹ̀ ti dàrú nítorí lábẹ́ òfin ọlọ́run ẹnìkan sin lọ́n débi kótó ọlọ́run sọ fún anabi sallallahu alayhi wa sallam tọ́jọ́ ga wa tá a fẹ̀sìn rán wípé wa'budu rabbaka hatta ya'tiyakal yaqin máa sin olúwa ẹlẹ́dàá rẹ títí tí kò fi dé ni pé mo wá sí lọ́n débi pé mo débi má sí lọ́n má èèyàn èèyàn gbádùn nù àbí mo ṣe sọlẹ́ débi pé má sàlùwàlá má ń tiẹ̀ èèyàn kò má ń ti ń ṣe nìyàn o torí ẹ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ tẹ́yìn ń pè ń wàlẹ́ àwọn yìí ṣe awliya Allah wọ́n yìí Rahman wọ́n yìí ni Allah ẹni àṣetọ́ ni lọ́pọ̀lọpọ̀. bíi kọjá pé èèyàn jáde nígbà tójò ń rọ̀ òjò ń pa gbogbo èèyàn kọ̀ paun àbí kéèyàn tiẹ̀ kọ́ tẹ́wọ́ síbi tí náà ti ń jò kó sì tún máa rẹ́rìn àbí kéèyàn jẹ́ pé ń rìn lórí omi láì jẹ́ pé wọnú omi ọpọlọpọ ọmọ eléyìí sí pé wàlíì bàbá wàlíì bàbá bàbá alimami rahimahullah ó ní ẹ látàrí àwọn nǹkan tọ́ka màmá tọkọjá ní téèyàn lè ṣe tí máa ń ṣẹlẹ̀ gbọ́wọ́ rẹ̀ ṣáájú kẹ́ ẹ tó gbé iṣẹ́ ọwọ́ rẹ̀ hàn alukur'ani àti sunna hmm. iṣẹ́ rẹ̀ ẹ gbé hàn alukur'ani àti sunna hmm, hmm. tẹ́bárí pé ń tẹ̀lé tọ́lọ̀ ń sì ń tẹ̀lé sunna anabi sallallahu alayhi wa sallam làwọn nǹkan tọ́ka màmá yìí wá ń ṣẹlẹ̀ àpèlè yìí kàrọ́ọ̀mẹ̀tún kàrọ́ọ̀mẹ̀tún wàlíì. ohun tó ka màmá téèyàn ò lè dá ṣe tọ́lọ́ máa fi ṣe ẹ̀bùn fáwọn wàlí ìlélẹ́yìí àwọn gbàtà bá gbèsè rẹ̀ tá a gbé hàn alukur'an tá a gbé sunna tá a rí i pé kò fi jọra wọn a pè ní wàlíyù ṣẹ́tọ́n yìí ni wàyí o wá rí ń yà yín lẹ́nu yẹn wọ́n yìí pè ń kàrà màmá wọ́n máa ń pè ní istidraj bá fẹ́ fi dẹ́ tí ó fi máa só títí ku rẹ̀ tó fi wá kú lẹ́ni tó ṣe pé yọ bára rẹ̀ níbi tí kò dáa torí akramakumullah àwọn wàlí wà tí wọ́n jẹ́ wàlí ọlọ́run lódodo ìwọ náà lè jọ́kan nínú wọn gẹ́gẹ́ bó ṣe ṣe ṣèkémi náà jọ́kan nínú wọn gbọ́ nǹkan téèyàn máa fi jẹ́ wàlí ìtọ́lọ̀ ọlọ́run ti ṣàlàyé rẹ̀ fún wa ó ní ala inna awliya allahi la khawfun alayhim wala hum yahzanun alladhina amanu wa kanu yattaqun ẹ tẹ́tí ẹ gbọ́ àwọn ẹni ọlọ́run ìbẹ̀rù òsì fún wọn nípa tí wọ́n bá pàdé lẹ́yìn ikú wọn ìbànújẹ́ ò ní jẹ́ tiwọn nípa tí wọ́n fi sílẹ̀ sẹ́yìn láyé lẹ́yìn ikú wọn. táwa lẹni ọlọ́run náà alladina amanu wa kanu yattaqun àwọn làwọn ẹni tí wọ́n gbọ́ lọ́wọ́n bá gbọ́ tí wọ́n ń sìn ń páyà rẹ̀. ṣé àwa náà gbọ́ lọ́wọ́n bá gbọ́ sáǹsì ń páyà rẹ̀ kì í máa sọ̀rọ̀ ẹnu lásán hmm. kó ń kálukú wa kó gbé iṣẹ́ rẹ̀ lórí òṣùwọ̀n káwọ́ bí ó tẹ̀wọ̀n àbí yóò tiẹ̀ fúyẹ́ jọjọ lórí ẹ̀ ibẹ̀ láti mà sí wọlé ọlọ́ọ̀ni wa àbá rí bẹ́ẹ̀. Uh, plus two three four eight zero eight three two nine three eight nine six. hello. hello. hello. orúkọ yín o. naam. naam à ń gbọ́ yín o. ìyá à ń gbọ́ yín. hello? hello? hello? naam salamu aleykum. wọn ò gbọ́ wa dáadáa ọ̀nà wọn jìn díẹ̀. tó bá ti pa rédíò yìí kí ẹ pè padà ṣe gbọ́ ó ń han sí wa létí àtìlé gbọ́ dáadáa lọ sí three four eight zero eight three two nine three eight nine six àti oh nine oh five one six four five four three eight. hello? sàmàlẹ́kùn àtúntò abárakàtù. aleykum salaam wa rahmatulahi wa barakatu ó kọ yín. haruna ló ń sọ̀rọ̀ látọ̀dọ̀ Ògbómọ̀ṣọ́. kí ni ìbéèrè yín o. mo ká sí sars ní ìbéèrè pé wọ́n sọ̀rọ̀ pa pé kọ̀tà tó ká mọ̀ fi microphone ká mọ̀ fi láǹpẹ̀. ẹ dákun ẹni tó wá ń tì láwọn àkùrà sọ pé ó ń gbádùn jẹ́sìn ṣe kìrà yẹn bóyá láti Saudi láti dé sí nàbíṣúra ẹ̀ sọ wá fi mọ́ tẹ̀lé kùrà rẹ̀ kéde bó ń kà tẹ̀lé o. ẹ lọ́wọ́ wọn à sọ pé kí èèyàn má fi microphone wọn à sọ pé kéèyàn má fi wọn à sọ pé kéèyàn má fi kàǹkà sókè o nǹkan tí wọ́n sọ náà. ẹ máa gbọ́ ìbéèrè mi ohun tí wọ́n sọ ti yé tí mo tara ti béèrè ni pé sẹ́yìn pé wọ́n ní kàn dáa tó káwọ́ àwọn tó àwọn náà lè pèrún bẹ́ẹ̀ láti pèrún bọ́n tí mo tà láti béèrè ni pé ǹjẹ́ ṣé èèyàn lè máa fi wúràn tó wà lórí fún èèyàn láti máa fi ṣe kìlá kí wọ́n máa fi fọ́lù rẹ̀ kí wọ́n náà lè mú kí ní ẹ̀ pé bó ti yẹ ká pé tí mò ń béèrè nìyẹn. alhamdulilayi ọkọ ni pé òfin ṣẹ̀rí àlàwà ń ṣàlàyé kì í ṣe pé à ń kàn sọ yorùbá lásán ẹni pé àwọn yorùbá tá à ń lò à ń sọ lónìí nítorí pé àfẹ́ parọ́ mọ́lọ̀ àfẹ́ parọ́ má nàbí sallallahu alaihi wa sallam ẹ rí i pé irú gbólóhùn tẹ́ lò yẹn mi sọ bẹ́ẹ̀ ẹni mo sọ pé kò dáa tó kò síbi tí mo ti sọ bẹ́ẹ̀ kò dáa rárá kò tọ́ rárá kò tọ́ rárá kẹ́ ẹ gbé ansẹ̀tì yín sí ẹnu microphone kẹ́ ẹ pèpè fún sọ́dà kò tọ́ rárá lábẹ́ òfin ọlọ́run ẹni tó máa pè ní ọ̀lọ́pẹ̀ kì í ṣe pá gbàǹsẹ̀ tàbí rédíò síbẹ̀ so eléyìí káká máa kíyèsí gbólóhùn táwa ń lò kì í ṣe pá nǹkan sọ yorùbá à ń sọ ọ sọ nítorí pé àfẹ́ parọ́ mọ́lọ́n àwọn ọ̀fẹ́ parọ́ má nàbí sallallahu alaihi wasallam bákan náà ẹ tún ní ṣé ẹ̀yin náà lè gbé kásẹ̀tì alukur'an kẹ́ ẹ gbé sínú ansẹ̀tì yín àbí rédíò yín kẹ́ ẹ máa wá kà tẹ̀lẹ́ni tí ń kà lẹ́yìn àbí kẹ́ ẹ máa jọ kà pẹ̀lú ẹ̀ nítorí pé ẹ̀yin náà fẹ́ kọ́ màá kà tó bá jẹ́ pé irú késẹ̀tì tó jẹ́ pé ẹni tó kà lẹ́yìn ìgbà tó bá ka àyà kan yóò dákẹ́ tó bá dákẹ́ tó di wọn àgbà téèyàn lè dá lóhùn tó bá pé irú rẹ̀ lẹ́ bá gbé sí kò sí tó burú mbẹ́ eléyìí wọn máa ń pè ní almushaful mu'allam hmm. ìyẹn ni pé mushaf eléyìí tó yẹ pé àfi ń kọ́nyà àfi ń kọ́nyà a sì lè pè ní al-mushaf al-muallim yaani mushaf eléyìí tó pàǹfin kọ́yàn lẹ́kọ̀ọ́ hmm. so tó bá yẹ pé irú eléyìí lẹ́ bá gbé sí kò sí tó burú bẹ́ẹ̀ so ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹni tó mọ kéwké wọ́n ti bá wọn ṣerú rẹ̀ tó bá ti kà yóò dúró bí ìṣẹ́jú mélòó nígbà tó bá dúró yẹn àwọn náà lè kà tẹ̀lé lẹ́yìn rẹ̀ wọ́n tún ka àyà tẹ̀lé àwọn náà lè kà tẹ̀lé àmọ́ tí ò bá jẹ́ bẹ́ẹ̀ tó bá jẹ́ ìtọ́jú pé tó bá ti yọnu kúrò lórí àyà kan yóò bọ́ sórí omi ni ẹ̀ lè máa kà tẹ̀lé nítorí pé òfin ọlọ́run pé tó máa ń kí alukur'an kẹ dákẹ́ kẹ tẹ́tí gbọ́ kẹ lè bá a sórí rẹ̀. hello. hello. hello salamu alaykum. hello. naam ó kọ yín. hello. orúkọ yín àwa ń gbọ́ yín o. hello. ọ̀dà ẹ̀yin ò gbọ́ wa náà hello. hello? aleykum salaam wa rahmatulah ó kọ yín. ẹ kú ètò kò ní bàjẹ́ fún ọlọ́run ṣe àlékún mímọ́ o. àmín ó kọ yín. ìyá ṣáìdì ló sọ̀rọ̀ láti ṣàjà. kí ni ìbéèrè yín pàápàá. ẹ ló ti ṣe lágbá ìbéèrè mi ni wípé ẹ dákun àwọn tó máa ń fi àlùfáà sórí fóònù hmm. bọ̀ wọ́n dẹ̀ ń gbọ́ ní tọ́lẹ́tì àbí bedroom àdẹ̀ sọ fún wọn wípé kò dá wọ́n wá sàlàyé fún wa wípé ọ̀rọ̀ wọn sọ pé ká mọ̀ sọ ní iléèwé pé sọ pé kọ́ sọ pé ká mọ̀ gbàlù tó bá wà lórí fóònù ní iléèwé àbí tọ́lẹ́tì ìbéèrè mi nìyẹn ẹ pé ètò kò ní bàjẹ́ fún alhamdulilayi ẹni tí alukur'ani ń bẹ lórí ansẹ̀tì rẹ̀ so wọ́n play plé alukur'ani tó wà nínú ansẹ̀tì rẹ̀ yẹn ṣùgbọ́n ansẹ̀tì yẹn kò mú wọlé ìgbọ̀nsẹ̀ hmm. inú yàrá ló fi sí ìwọ̀n ń gbọ́ ránṣẹ́ nílé ìgbọ̀nsẹ̀ hmm. kò sí tó burú nínú pé ń gbọ́ ránṣẹ́ nílé ìgbọ̀nsẹ̀ lópin ìgbà tí ò bá ti dá lóhùn hmm. ṣùgbọ́n tó bá mú ansẹ̀tì rẹ̀ tó bá fi mú wọlé ìgbọ̀nsẹ̀ tí wọ́n sì ń kí alukur'ani nínú ansẹ̀tì yẹn ó ti ṣe ọlọ́run ọba ní ẹ̀ṣẹ̀ ńlá. Hmm. nítorí pé ọ̀rọ̀ ọlọ́run wọn kì í kà orúkọ ọlọ́run wọn kì í wí nílé ìgbàsẹ̀ wọn kì í wí ọ̀rọ̀ ọlọ́run wọn kì í ọ̀rọ̀ ọlọ́run lórí pé yàn ń tọ̀ lọ́wọ́ à ń pọ̀ wá wà nílé ìgbàsẹ̀ ọ̀ wá pé alukur'an ń gbọ́ níbẹ̀. lábẹ́ báyẹn iná ló fà ló fi jẹ́ pé kọ̀tọ́kọ̀tọ̀nà kó jẹ́ pé a fi síbẹ̀ mi káwọn èèyàn lè bá àmọ̀ pọ̀ ọmọkéw wọ́n lè bá àmọ̀ pọ̀ àfa àkànníọ́ àní gbogbo ẹ̀kọ́ tọkọ́tọ̀ náà. lápèjúwe tó bá yẹ pé alam nashrah laka sadrak òun náà làmì tó gbèsè tí wọ́n fi mọ̀ pé wọ́n ń pè ọ́ ó rí i pé tó máa pè ọ́ kò síbi tó lè wà tí wọ́n ti ní pè ọ́ hmm. ó lè wà lórí pọ́ńtọ̀ lọ ó lè wà lórí pọ́ńṣẹ́gbọ̀nsẹ̀ lọ́wọ́ ó lè wà láyé ibi téèyàn ti dákọ̀ ọlọ́run bíi ilé ìgbẹ́ bíi ilé ìtọ̀ so akramakumullah wọn wá pé alam nashrah laka sadrak ajẹ́ pé wọ́n sábàbí tó fi mú akẹ́ alukur'ani nílé tọ̀ tó fi mú kí alukur'ani hmm. ọjẹ́ kíké nílé ìgbẹ́ so báwo ló ṣe sọ fọlọ́n tó bá ti jọ gbẹ̀ndà kìyàmù. bákan náà wàá rí i pé tó bá ti pè ọ́ tó bá ti rámì pé wọ́n pè ọ́ ó tún ní farabalẹ̀ fún kí àyà yẹn já kó tó di pò gbé hmm. pàápàá jùlọ tó bá pẹ́ ni tó ń ti wá kó pè ọ́ ti pẹ́ ni hmm. so ó ní tó bá sọ alam nashrah lẹ́ẹ̀kan náà ló gbé sórí o ti mú kí àyà alukur'ani ọjẹ́ níta ń já níjàkújà so eléyìí ò tọ́ kó máa wáyé bẹ́ẹ̀. Hello. Ó ti já. Hello. Hello. Salaamaleykum. Wa aleykum salaam wa Hello. I'm going. Hello. i À ń gbọ́ yín o, à ń gbọ́ yín o. Ìyá. Hello. asalaamualeykum. aleykum salaam wa rahmatulah. ó kọ yín. ram kamil ló kọ mi láti mtech ní ọjà gbó. ọyẹ ẹ bèrè bóyá yín kí ni ìbéèrè yín. ìbéèrè mi ni pé ṣó lẹ́tọ̀ọ́ kí obìnrin jẹ́rìí ní bóyá ṣe zìnà àbí èèyàn jalè ṣó lẹ́tọ̀ọ́ fún ẹ̀ pé kóbìnrin jẹ́rìí pẹ̀lú àwọn ìlú ìjọba àti ìrìn rẹ̀ pé obìnrin lè jẹ́rìí sí àwọn ìjọba rẹ̀. alhamdulilayi lábẹ́ òfin ọlọ́run obìnrin kì í jẹ́rìí sírò àwọn nǹkan báyìí obìnrin wọn ò ní gba ẹ̀rí rẹ̀ wọlé lórí pé nìkan ṣe zina wọn sì ní gbẹ̀rí rẹ̀ wọlé lórí nǹkan míì tó yàtọ̀ sí báyà ó ní í ṣe pẹ̀lú owó káràkátà bẹ́ẹ̀ nìkan yáwó lọ́dọ̀ ẹnìkan bóyá ọ̀rọ̀ owó dẹnìkan àtẹnìkan pọ̀ ìrọ̀ ẹ̀ náà máa ń gbẹ̀rí obìnrin wọlé sí. hello. asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah asalaamualeykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín o. naam hello. à ń gbọ́ yín orúkọ yín o ibi tí ẹ ti ń pè. wa aleykum salaam wa rahmatulah. ìyá ọ̀bọ̀ wa dáadáa hello. salaamualeykum. wa aleykum salaam wa rahmatulah orúkọ yín. orúkọ mi ni alájí abubakar yusufu. láti bo. láti abogunlélégbòrò. kí ni ìbéèrè yín pápá pa. ìbéèrè mi ni pé ẹ dákun tí èèyàn bá ń jẹ zuri hmm. tó wá àwọn mọ́tàlá tó bá tí wọ́n ń kí aṣù lọ́wọ́ hmm. tó wá bọ́ síbẹ̀ tó bá wọn kí aṣù yẹn tó lòun fi zuri tó ògùn tó sì padà wá ń kí aṣù tiẹ̀ tí ó tọ́ sínú ọ̀sà. Eh, alhamdulilayi wọn ti ṣàlàyé pé kò tọ́ lábẹ́ òfin ọlọ́run ká máa fi sọ̀lá ti ráàlì tó jẹ́ pé ẹ̀sìn sọ̀lá tó bọ́ọ̀rù títí tásìkò àásùrù ìfitó ẹ kọ́kọ́ ṣàlàyé ìdí tó mú yín má ṣe sọ̀lá tó bọ́ọ̀rù lásìkò rẹ̀ tẹ́ fi lọ́ lára di àkókò àásùrù torí di eléyìí tẹ́ ẹ̀ bá ti ní ìdí pàtàkì kan tí sẹ́rí àfarama ẹ kọ́kọ́ ṣe sọ̀látò bọ́ọ̀rù ti yín náà kó tó di pẹ̀sẹ̀ àṣù tẹ́ bá ti wá kùnà láti ṣe sọ̀látò bọ́ọ̀rù ṣáájú kẹ́ tó ṣe àṣù nígbà tẹ́ ẹ̀ ní ìdí pàtàkì kan tó múnádóko àṣẹ wípé ìǹtẹ́sì ni pé sọ̀látò tẹ́ bá wọn darapọ̀ táwọn ń ṣe àṣù lọ́wọ́ yẹn sọ̀yọ́ jẹ́ pé gbára gbóná ìbéèrè lè wá láti ìlú èkó wọ́n ní ẹni tí bàbá àti ìyá rẹ̀ tí wọ́n so èjì tí wọ́n tó bí tí bàbá náà sì jẹ́ ẹlẹ́sìn náà ǹjẹ́ ọmọ ní ojúṣe kan láti ṣe nígbà tí ọmọ sì tún wà ní ilé ẹ̀kọ́ lọ́wọ́ ṣé ó ní ojúṣe láti máa ṣe lórí bàbá náà. alhamdulilayi òfin ọlọ́run dá lórí pé ta ni bàbá èèyàn bàbá èèyàn náà lẹni tó ṣe pé ó fẹ́ màmá èèyàn ní bó ti ṣe tọ́ àti bó ti ṣe yẹ ṣáájú kó tó di pé ìbálòpọ̀ kan ṣẹlẹ̀ láàrin rẹ̀ àti yéèyàn ṣùgbọ́n ẹni tó ṣe pé ọkàn ni àbí wọ́n ti kọ́kọ́ kọlura wọn náà wọ́n ti kọ́kọ́ lóyún ẹyẹ kan náà kó tó di pé wọ́n á ń so igi òfin ọlọ́run sọ pé kìí ṣe bàbá èèyàn ṣùgbọ́n màmí èèyàn kò bá bíyàn gbọ̀nà tọ́tọ́ kò bá bíyàn gbọ̀nà aránu ìyẹ́ ẹni náà ni téèyàn bá ti wá jẹ́ bàbá èèyàn ojúṣe wo lọ́wọ́ fẹ́ ṣe fún. ẹ̀yin tí ẹ̀ ń pè wá láti ọ̀nà tó jìn rere ẹ lè máa fi àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ nígbà tí àti láǹfààní láti rí ìpè yín gbé abdulfatah mansour ibn mansour láti united states tọ̀ hello. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi Assalamu alaikum. à ń gbọ́ yín wa aleykum salaam wa rahmatulah. mo gbọ́ àwọn bẹ́ẹ̀ ní sàmbẹ̀ rẹ̀. ọ̀dà ẹ má bínú. hello. wa aleykum salaam wa rahmatulah. kí ni ìbéèrè yìí. Hmm. Hmm. ìyá ń pẹ́ fún àwọn sọ́ọ̀bù. ọ̀sán máa ń fẹ́ ṣàlùwà látàn. nígbà tó ìyẹn ní bá ọ̀sán ó kà sí ibi pa gbọ́ wọ́n wá sí lọ́wọ́ ènìyàn jọ nígbà tí wọ́n bá ẹ̀yìn òfin ti bá ṣọ́ọ̀ṣì yàtọ̀ sí ká òsì yẹ pé òfin ṣọ́ọ̀ṣì tó wàhálà rẹ̀ pé wọ́n. ó ti yé ó ti yé lábẹ́ òfin ọlọ́run ọtọ́ pípé tá a bá ti kọ́kọ́ sálùwàlá wa tá a ṣe dáadáa tá a ṣe fọ ẹsẹ̀ wa méjèèjì dáadáa ṣáájú kó tó di pa àwọ̀ ìbọ̀sẹ̀ wa ìbọ̀sẹ̀ yìí ọ̀bá àjẹpá àwọ̀ wọn fi ṣe kò bá sì jówù lásán ni wọ́n fi ṣe àti kọ́kọ́ sàlùwàlá wa pé kó tó di pa àwọ̀ ìbọ̀sẹ̀ méjèèjì sẹ́sẹ̀ ọ̀tún àtẹsẹ̀ òsì òfin ọlọ́run gbà fún wa pípé a lè máa fọwọ́ pa ìbọ̀sẹ̀ yìí fún wákàtí mẹ́rìnlélógún fẹ́ni tó wà lé ní gbogbo ìgbà tí a bá máa tún àlùwàlá ṣe lẹ́yìn àlùwàlá àtàlákọ̀ọ́kọ́ ṣùgbọ́n ẹni tó wà lórí ìrìn àjò òun lè máa ṣe bẹ́ẹ̀ ní wákàtí méjìléláàádọ́rin so eléyìí jẹ́ ìdẹ̀kùn tẹ́sìn islam ṣe fún wa lórí tá a bá wọ ìbọ̀sẹ̀ lẹ́yìn ìgbà tá a ti kọ́kọ́ ṣe àlùwàlá wa pérépéré torí ẹ̀ àkíyèsí tẹ́ ẹ ṣeun so àmì ni lórí pé ẹ̀yin náà lè jàǹfààní rẹ̀ lópin ìgbà tó bá ti jẹ́ pé ẹ ti kọ́kọ́ ṣàlùwàlá pé ṣáájú kó tó di pé wọ ìbọ̀sẹ̀ sẹ́sẹ̀ ọ̀tún àtẹ̀sẹ̀ òsì tí àlùwàlá yín bá wá já tẹ́ ẹ fẹ́ tún ṣe lẹ́yìn àlùwàlá talákọ̀ọ́kọ́ tẹ́ ẹ bá ti sàlùwàlá dórí ẹsẹ̀ ẹ kọ̀rọ̀ àfomi pa òkè ẹsẹ̀ yìí náà. plus two three four eight zero eight three two nine three eight nine fún àwọn tó ń bẹ ní ọ̀nà tó jìn rírí. hello. hello. ó kọ yín ibi ẹ ti ń pè. ẹ mo bá. ojú òfin ọ̀bẹ jágere o. hello. hello. hello? wọ́n aleykum salaam wa rahmatulah orúkọ yín. àgbà orúkọ mi sàmàdín abdulkareem. láti wo láti Republic of Niger kí ni ìbéèrè yín. ìbéèrè mi pé ní eh, mo jẹ́ kí ọ̀dọ́ adébíyí tí wọ́n ti tí wọ́n kàn fún akáàtì jimọ̀. Hmm. fa àwọn aláàrin bọ́dà mi bì í ìdílé ìdílé ìgbẹ́lẹ́gbẹ́kẹ́ ìdílé ìgbẹ́lẹ́gbẹ́kẹ́ sọ àwọn ìyẹn bá wà ní ìgbọ́n àgbẹ̀ àbí àwọn ọ̀nì ìlú máa lọ sí orílẹ̀-èdè kejì láti lọ sí ìgbìmọ̀ sí ìṣẹ̀lẹ̀ àwọn ìgbẹ́. tọ àti gbọ́. ẹ̀sìn kọ́ ní ẹ̀rí. náà bẹ́ẹ̀ lọ. alhamdulilayi a rí i pé pẹ̀lú ti ń ṣẹlẹ̀ ní ìsìn eléyìí tó ti di kárí ayé ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá kó bá kakún ilẹ̀. coronavirus a kò mọ ìlú kan kò sì mọ ẹ̀yà kan kò mọ agbọn àbí kan láyé tí ó ti fẹ́ dé nìsín. ilé jẹ́ àjàkálẹ̀ àrùn ilé tó ṣe wípé ó ń jẹ́ ti ọlọ́run ọba tó fi ń bá àwọn èèyàn wí lọ́wọ́lọ́wọ́ báyìí àwọn òfin tó sì wà lórí gun mẹ́rẹ̀ẹ̀rin ilé ayé náà ní káwọn èèyàn máa ṣọ́ra fápéjọ tí wọ́n bá ti pọ̀ níbẹ̀ nítorí àmẹ́ni tó ní lára gbà ẹni tó wà lára rẹ̀ ó lè má ti hàn táwọn ó sì máa bá a ṣe tí ó sì tà fún wa lọ́fẹ̀ẹ́ láì gbowó hmm. táwọn náà tún lọ tà fẹ́ lómi káàrí pé àwọn tí ń bá wa fara fínra lójoojúmọ́ láwùjọ wa lónìí bíi malaria typhoid àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ pọ̀lọpọ̀ gba mí ló máa fẹ́ ju agbára lọ hmm. èyí tá a mọ oògùn tá a lè lò sí báwo wá làwọn ètò ìsìnkú àti mọ oògùn tá a lè lò sí kọ́ làwọn bọ́ sànù wa torí ẹ̀ tí wọ́n bá ní ẹ má péjọ pọ̀ kì í ṣe pé torí pé wọ́n kórìíra yín kì í ṣe pé torí pé wọ́n fẹ́ díẹ̀ nìkan lọ́nà láti sin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá rẹ̀ rárá rárá wọ́n á sì rí i pé bó ṣe bá ọ̀wí náà lọ́bẹ̀ lómi náà wí nínú ẹ̀sìn tiwọn náà hmm. so ká máa wá fagídé ká máa fi hárí ká máa sọ pé èmi bẹ́ẹ̀ mi ò ṣe ṣe nù tó bá délẹ̀ tán agbára rẹ̀ ò ní ká hmm. so ẹni tó bá sì kìlọ̀ fún tó bá gbọ́ òun ló ṣoríire torí ẹ̀ lágbọ́n ibi tẹ́yìn ń gbé wọ́n sọ fún yín pé kóńkálukú gbélé ẹ má jáde òfin ọlọ́run sì dá lórí pé tí n bá ti lè lọ sí jùmọ̀á láti lọ ṣe sọ̀látul jùmọ̀á látàrí ìdí tó mú mi má lè ṣe bẹ́ẹ̀ màá ṣe sọ̀látul duhur dípò rẹ̀ ní anna sọ̀látul jùmọ̀á idha saqatat fa innaha tasqutu ila badal tí jùmọ̀ ọ̀bá ṣe ṣe nǹkan tá a fi rọ́pò rẹ̀ láfi dípò rẹ̀ hmm. kí làá máa fi rọ́pò sọ̀látul jùmọ̀á òun náà ni sọ̀látul duhur pàápàá jùlọ kì í ṣe pé mo finú fẹ́ dọ̀ pátì torí ẹ̀ ẹ dúró níbi tí ẹ wà yẹn ẹ má kírọ́ọ̀sì lọ sí bọ́dà mi nítorí pé àwọn àwọn ọkọ̀ fún wa láti ṣe sọ̀láàtù júmọ̀ níbẹ̀ nítorí pé lágbọ́n péyàn ń gbìyànjú láti lọ bá sọ̀láàtù júmọ̀ níbòmí wọ́n mọ̀ ṣe é ṣe kéèyàn gbégbèkúgbè wálé hmm. tíyàn bá wá gbégbèkúgbè wálé kálẹ́ńtà bẹnu àtẹ́lùgbànà hmm. kọ́nà ọba kó sànù wa. hello. asalaamualeykum wa rahmatulahi wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi abdulfatah ló ń sọ̀rọ̀. láti wo. láti amẹ́ríkà. kí ni ìbéèrè yín sà o. ẹ jọ̀ọ́ sà ìbéèrè mẹ́ta ni mo ní. nà àkọ́kọ́. alákọ̀ọ́kọ́ sà mo fẹ́ béèrè lọ́wọ́ dókítà pé àwọn oúnjẹ tá à ń jẹ bí ẹran lamẹ́ríkà hmm. ṣé ó tọ́ lórí àmọ̀ ìpínlẹ̀ bó ṣe ń pa wọ́n. ìkejì ni ẹlẹ́sìn pé sọlá tó lórí tẹ̀ pé ṣé o ti tó téèyàn bá ti rákà kan àbí mẹ́ta ni ó kéré jù. ìbéèrè ó parí òun ni nípa ọ̀rọ̀ ẹja ọ̀rọ̀ ẹja hmm. wípé ṣé ẹja tútù téèyàn mú bíá ní nínú odò téèyàn lè fi sórí iná bẹ́ẹ̀ láì pa. Hmm. ìbéèrè mi yẹn ti dà mí ọjọ́ ìgbà tó ń wà ọ̀sán ọ̀rọ̀. alhamdulilayi kò sí tàbí ṣùgbọ́n pípé òfin ọlọ́run ọbẹ̀ ẹlẹ́dàá wa kò gbà yí pé ká jẹ ẹran kan àyàfi tá a bá rí dájú pé a dùn ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run a sì dárúkọ ọlọ́run nígbà tá a fẹ́ dùn téèyàn bá wá ń gbé àwùjọ ibì kan tó ṣe pé èèyàn láǹfààní láti mọ báwo ni wọ́n ti ṣe ń du ẹran ń bẹ̀ ṣùgbọ́n tó ṣe pé a mà wípé àwọn ẹran wọ̀nyí báyìí àwọn náà lọ wọ́pọ̀ jù nítorí dáa jù òun náà ní pé téèyàn bá fẹ́ jẹrú àwọn ẹran báwọn kọ́ra yìí tó jẹ́ pé ó pa fúnra ara rẹ̀ hmm. tó náà máa jẹ torí kọ́kàn rẹ̀ ó lè balẹ̀ hmm. nílùú òyìnbó àwọn ò dààmú rárárárá fati du ẹran ní ìbámu pẹ̀lú òfin ọlọ́run kankan hmm. òfin kankan ò sí lọ́dọ̀ tiwọn táwọn ń tẹ̀lé òfin táwọn òbí tí wọ́n ń tẹ̀lé lówó anything that result to money ìlú òyìnbó máa ń kàkùn ẹ̀yẹn wúrú ẹran tó máa ń kó ránṣẹ́ sáwọn èèyàn láwọn orílẹ̀-èdè bòmí yẹn òyìnbó ò lásìkò fún pé kán á dúnbó rẹ̀ kán á gé ka sọrun rẹ̀ àti gògóńgò rẹ̀ kẹjọ ọdà jáde náà kó tó di pé wọ́n mọ̀ prepare rẹ̀ hmm. wọ́n lè kó gbogbo wọn sórí electric uh, slate tó yẹ kí wọ́n á finá ṣọ́ọ̀kì gbogbo wọn kabẹ̀ tí wọ́n á kú dàlẹ̀ hmm. a sì ti rí ọ̀pọ̀lọpọ̀ náà lórí àwọn wọ́n ti pè social media ọ̀nà tí wọ́n gbà dú àwọn ẹran wọn yẹn kò bá mu rárá hmm. kò bọ́ òfin ọlọ́run ọba mu torí ẹ̀ ká má bàa jẹjẹkújẹ a gbọ́dọ̀ fún àwọn ẹran tó jẹ́ pé i'm doubt nípa ọ̀nà tó gbà wá. ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí wọ́n ti ń dú ẹran tà wọ́n máa ń ti àwọn màálùú síwájú lọ́nà tó ṣe pé òòlù kan ti wà tọ́jẹ́ ti rìn òní ọgbà màálùú lórí tó bá ti gbà lórí yóò kù. àwọn ẹni tán láwọn ń jà fún ẹ̀tọ́ ẹranko àwọn máa sọ pọ́nà tó dáa láti pa ẹranko nù. nítorí pé tóòlù yẹn bá ti gbà lórí ẹ̀kan náà ni ó kù kò ní jọ́ jẹ̀rora kan lọ títí yàtọ̀ sí káfọ̀ bẹ́ẹ̀ dùn lọ́rùn. Mm. sọ́nà tó a ṣòfin tó ní dúdú ni ká máa dùn. Hmm. ọba tó ṣòfin tó ní gúngún ni ká máa gún ràkúnmí hmm. sáwọn aláwa fẹ́ sọ pé àmọ́ ni àbọ̀ mi yẹn ṣùgbọ́n mi yẹn ń kánjú wa kana al-insanu ajula ọmọ èèyàn ń kánjú wọ́n ń kánjú pé bọ́njú láwa ṣẹ̀ṣẹ̀ máa ṣerú ìtẹ́yìn wí yẹn mélòó la lè pa lójúmọ́ kan lẹ́yìn wá gbà náà iganẹ́sì tún wà hmm. fún pé ẹran tá a fẹ́ dùn yìí báwo ni ó ṣe tóbi dáadáa torí ẹ̀jẹ̀ tí ó wà nínú ẹran yẹn wọ́n níjọ́ jáde wọ́n á jẹ́ kí ẹ̀jẹ̀ yẹn náà kó fúnro mọ́ ẹran lára tí ó fi jẹ́ pé wéètì ẹran yẹn yóò tún lékún sí i hmm. ìdí nu tó fi jẹ́ pé gbogbo ẹran tó ń pa bẹ́ẹ̀ rí i pé pípa ní máa pán hmm. kọ̀pán lásán torí àlàáfíà ọ̀pán nítorí ẹ̀jẹ̀ tó lé roro sí lára ni so a sì ti mọ̀ pé lóyìnbó tẹ wà yẹn náà àwọn kan wà tó jẹ́ pé mùsùlùmí làwọn àwọn ń du ẹran lọ́nà tọ́tọ́ wọ́n máa ń pe àwọn ẹran wọn ní halal meat halal meat ó dájú pé bitẹ́yìn náà wà lamẹ́ríkà ẹ̀ ríru rẹ̀ náà hmm. halal meat yẹn ó máa ń tètè tán kódà àwọn òyìnbó fúnra ara wọn àwọn náà máa ń struggle láti rí pé irú ẹran làwọn rà jẹ nítorí pé gbogbo wọn náà mọ̀ yìí pé òun ló bá làáfíà mu hmm. nítorí pé ẹran yẹn máa ń fresh kìí ṣe ẹran tá à ń jẹ mẹ́jẹ̀ akramakumullah eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ mẹ́rin. wọ́n á ní ike sọláṣí wẹ́tìr ṣe rákà kan ó lè dúró fún wẹ́tìr bẹ́ẹ̀ ni rákà kan lè dúró fún wẹ́tìr àmì ètò dáàjù ní kí wẹ́tìr wa kó máa jẹ́ rákà mẹ́ta ètò dáàjù ní kí wẹ́tìr wa kó máa jẹ́ rákà mẹ́ta ìdí tí rákà kan fi lè jẹ́ wítìrì náà nípa nàbì sallallahu alayhi wa sallam ó ní tẹ́ ẹ bá jí lóru tẹ́ ẹ máa ṣe salatul layl ẹ máa ṣe rákà méjì méjì tẹ́ ẹ máa wá ń bẹ̀rù kálífàjàrí ọmọ yìí ọmọ yín lọ́wọ́ ẹ ṣe rákà ẹyọ kan tuutiru lahu ma qad salla yóò máa jẹ́ yóò máa jẹ́ wítìrì fún gbogbo ń tẹ́ ti ṣe síwájú tá a lè sọ sórí iná dáàmì sì ń bẹ lára rẹ̀ ṣé ń bùkátà kadu àbí òbùkátà kadu ẹ jẹ́ òbùkátà kadu hmm. tó kódà tó bá lè jẹ́ láàyè bó ti ṣe wà bí kéèyàn lọ rẹ jáborí kó sì jẹ́ pé mi ń bẹ lára rẹ̀ ọ wá bẹ̀rẹ̀ sí ní ìyá jẹ bẹ́ẹ̀ tó bá ti mọ̀ pé kò ní sin kankan fáláàfíà rẹ̀ hmm. nípa pé sọ́tọ̀ àbí ọ̀tọ̀ ọ̀tọ̀ pé kò jẹ́ bẹ́ẹ̀ òfin ọlọ́run ọba ẹlẹ́dàá wa. Uh, zero nine zero five five one six four five four three eight àti plus two three four eight zero eight three two nine three eight nine six àwọn ojú òpó tí à ń lò nù ẹ lọ́hùn ìyá ó ti já fúnra ẹ̀ ẹ lọ́hùn ẹ lọ́hùn. wàhálà salaam wa rahmatulahi wa barakatuh kọ́ yín kí ni ìbéèrè yín láti lọrin. àmín àmín. Nígbà mi fi àwọn ìbéèrè mi máa ń nípa fún àwọn tó ń fi POS nípa àwọn àti ẹni tó ń gbà lágbàá tó lè tó ń Ẹni tó ń ṣe kí ni? Àwọn tó máa ń ṣe POS níbi bí Naam naam. Naam. Ìgbà tó ń mo bá àwọn bàbá kan pé kò sọ fúnra láti ìlú nǹkan lórí ìsàn. Fọ́tò tó bá yẹ kí nǹkan fẹ́ máa patronize wọn kọ bí èèyàn fẹ́ lọ bí èèyàn fẹ́ dúró láti ọ̀dọ̀ wọn. Àwọn tó bẹ́yà yàn wọ́n rè fà èèyàn kan sí wọn ìdájọ́ ìsàmù lórí nǹkan lẹ́yìn. Alhamdulilayi, tá a gbé transaction tá a béèrè nípa rẹ̀ tó ṣe POS tá a gbé lórí scale ìṣẹ̀ríyà, láti pé kó yàtọ̀ sí báńkì rárá rárá irú bí transaction bank ṣe rí bẹ́ẹ̀ náà ni transaction pos náà ṣe rí báwọn náà ṣe ń charge ní bank bẹ́ẹ̀ náà ni pos ń charge eléyìí tó túmọ̀ sí pé ìdájọ́ tó de báńkì lábẹ́ òfin ṣẹ̀rí yá òun náà ló de ìdájọ́ pos. náà ẹ jẹ́ kí a máa ṣe bẹ́ẹ̀ kí a wo ìpè bíi méjì sí i kó tó di pé a máa ṣe bẹ́ẹ̀ a máa lọ àwọn tí wọ́n ń pè láti ọ̀nà tó jìn rere ẹ má bínú ìgbà tí wọ́n ń dáhùn ìbéèrè lọ́wọ́ náà ni ẹ̀ ń pè sí ẹ lọ́hùn Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Wa alaikum salaam wa rahmatullahi wa barakatuh. Ìbéèrè yín pápápá. Ah, Àbọ̀ Amina ni láti Ìlọrin. Kí ni ìbéèrè yín? Ah, ìbéèrè mi ní aláwọ̀kọ́ ni pé ìyẹn bá gbàyàn jẹ̀mọ́ last raka tó wá já sí pé ní last raka lèèyàn bẹ̀rẹ̀ nìkan wá jọ̀yàn lórí raka yẹn fóun náà tún da pọ̀ mọ́ ẹgbẹ́ àti mọ́mú sálámù tán pé wọ́n pọ́ lèèyàn pẹ̀lú ìran yẹn lọ. Ẹ dákun ìdájọ́ lórí ẹ̀dọ́ ẹlẹ́ẹ̀kejì nípa wítìrì tí èèyàn bá fẹ́ ṣe wítìrì gẹ́gẹ́ bá ṣe gbọ́ pé ìrun wípé ọ̀yọ̀ kan yẹn náà ló kán ìrun téèyàn ti wá yàn kalẹ̀ téèyàn tó jí àmì kéèyàn tó sùn ọlọ́run atáyàn jí lóru báwo lèèyàn ṣe lè kọ́ntínú ìdí tó jẹ́ pé yàn lè san wípé nìyẹn mí padà bẹ́ẹ̀ lẹ́ẹ̀kẹta wọn ní ti nípa náfìlà wípé náà ni ó já sí pé nítọ̀ àní ǹjẹ́ tí òbí yẹn bá fún yàn lórí ìrun ṣé èèyàn lè jẹ wọn kéèyàn já irun yẹn so nípa tí wítìrì yẹn bá kan náà tó bá bọ́ mọ́ yẹn lọ́wọ́ kí àlùfáàjà rí sí. ó ti yé. alhamdulilayi àkọ́kọ́ ni pé ẹni tí ò bá sọ láti láti bẹ̀rẹ̀ tó wá dìde láti pé sọ láti rẹ̀ ẹnìkan wá darapọ̀ mọ́ kó wọn lè bàtúnjẹ ìmáàmù fún ètò àwọn àṣàlẹ́sà ni pé kọ́ ọmọ gbà hmm. kọ́ ọmọ gbà láti jẹ́ kó darapọ̀ mọ́ so ṣùgbọ́n apá kan nínú àwọn olùmọ̀ wọn ni kò burú ètò àwọn àṣàlẹ́sà ni pé kó tọ̀ ẹlẹ́kejì wọ́n ní sọ̀láàtì wítìrì téèyàn bá ti ṣe ṣáájú kéèyàn tó sùn hmm. ní ìpáyà pé èèyàn lè má jí lóru ọlọ́run bá wá jíyàn lóru kí lèèyàn tún lè ṣe lóru yẹn ẹ máa ṣe kìyàmù lẹ́yìn ni ẹ máa ṣe rákà méjì méjì ẹ sàlámà rákà méjì ẹ sàlámà rákà méjì ẹ sàlámà ṣùgbọ́n ẹ ní parí tiyín pẹ̀lú wítìrì mà nítorí pé Ànábì sallallahu alayhi wa sallam ó ní la witrani fi layla kò sáàyè láti ṣe wítìrì méjì lóru ẹ̀yọ̀ bákan náà wọ́n ní tí bàbá èèyàn bá pè èèyàn lórí sọlá séèyàn dáhùn àbí èèyàn ò ní dáhùn tó bá ké sọlá ti tẹ̀ ń ṣe ó bá jọ́ràn àyàn ni ẹ̀ ní dáhùn àmọ́ tó bá jẹ́ náfìlà ni ẹ lè dáhùn nígbà tẹ́ bá dá bàbá yín lóhùn tán ẹ padà wá tún náfìlà yín ṣe ṣùgbọ́n tó bá gbà nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ló bá pè yàn kò bá jọ́ràn àyàn lẹ́ ń ṣe kò bá jẹ́ náfìlà lẹ́ ń ṣe ọ̀ràn àyàn ni kẹ́ يا أيها الذين آمنوا استجيبوا لله وللرسول إذا دعاكم لما يحييكم nítorí àyà yìí. ní ìdàkejì ìbéèrè tí wọ́n ṣe nípa wétìrì tó bá jẹ́ pé èèyàn wò pé rákà márùn-ún ló ń fẹ́ ṣe àbí mẹ́ta lápèjúwe ó wá ṣe méjì ìgbà tí ó wá ṣe méjì àbí ó ṣe mẹ́rin tán oorun wá gbé lọ kò parí kò mọ́ rákà kan wá tí ó fi jẹ́ wétìrì lápapọ̀ ó wá yajú lóru òru tó yájú sí àbí àṣùbà àti ẹ̀tì bọ́ àbí kò tiẹ̀ tí tò àṣùbà ò tí tò báwo ni ó ṣe ṣe padà. ẹnikẹ́ni tó bá jí ní àṣùbà lásìkò tí kò tí ì ṣe wítìrì àyè wà fún láti ṣe wítìrì lópin ìgbà tí ò bá ti ṣe sọ̀lá tó sọ̀bẹ̀ eléyìí ni tó fẹsẹ̀ rinlẹ̀ látọ̀dọ̀ apá kan nínú àwọn sàhábà gẹ́gẹ́ bí Imam Malik ti ṣe kó wa nínú tírà rẹ̀ al ẹ̀yin tí ẹ̀ ń pè wá láti ọ̀nà tó jìn réré bíi South Africa àti láwọn orílẹ̀-èdè bòmíì náà tí mò ń wò ní bíi tangana ní tòsí ọ̀dọ̀ mi ń bí ẹ má bínú a máa gbé gbogbo ẹ̀ ní ìgbà míì tí ọba tún di lórí ètò ibi tí a ti máa fi gígan náà rèé ọpẹ́ pàtàkì lọ́wọ́ ẹrú ọlọ́run tí wọ́n ṣe agbátẹrù ètò kọ́lọ́n kọ́ba san wọ́n ní ẹ̀sùn lórí láyé ń bí àti ní ọ̀la al-qiyama ọpẹ́ pàtàkì lọ́wọ́ Sheikh Dr. Sharafdin Gbadebo Rọ́jí tí wọ́n jẹ́ aláṣẹ àti olùdásílẹ̀ Medina Center ìsànà àjọgbọ́nṣọ́ tí wọ́n ti ń dá wọn lóhùn àwọn ìbéèrè wa lọ́lọ́kan òjọ̀kan láti ìgbà yìí wá ọpẹ́ pàtàkì lọ́wọ́ Abu Amina láti láti bòde ní afẹ́ jazakumullahu khairan ọ̀làdùn níbi ìlú lóko tèmi títí ọjọ́ mẹ́jọ tá a tún pàdé salamu alaykum wa rahmatulahi wa barakatuh.